ورسوله فقد كان فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله خير النبي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ada orang yang Allah atau عليكم yang dia عليكم رجالي ومن باع نبوة محمد صلى الله عليه وسلم بكلام صلى الله عليه وسلم أو على النبي أو صلى الله عليه وسلم gbogbo mùsùlùmí lápapọ̀ títí ó fi di ọjọ́ ìgbàlódé ara. gẹ́gẹ́ bí ìjẹ wa nínú mọ́tíláàdì yìí mẹ́tílẹ̀ ìpáwọ́pínà lórí tí ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní gbogbo ọjọ́ àti báyìí ní gbèdé àkókò tí a wà yìí. láti ẹnu àwọn ìmáàmù wa mọ́nàbíyì ọdún tó wà lọ́wọ́ ẹ̀mí wọn lè fi àdá. àwọn náà ni wọ́n rán àwọn ọmọ wọn fẹ́ àti wọ́n kọ̀ fún wa nínú ìtàkùn lọ́gbà àtẹnu àwọn ìmáàmù wa. حفظهم الله ورعاهم إليك يا دكتور فانشئي gẹ́gẹ́ bá ti máa sọ fún wa láti tún ní ilé máa gbọ́ òun náà ní ìjọsìn kan nínú àwọn ìjọsìn ọlọ́run ọba ní retí lọ́dọ̀ ẹni tí ó bá jẹ́ mùsùlùmí. Ìjòkó wá sí ó jẹ́ ìjòkó tí ọlọ́run ọba tó máa ń wọ̀ sàálà ní retí lọ́dọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí. Léyìí tí ó máa kọ́ ládàá mọ́ wa lórí ẹ̀ táàbá ń ṣe é nítorí tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala. Ẹ̀rí máa wá ìmọ̀ nípa ẹ̀sìn. Ìmọ̀ jẹ́ àǹfààní fún wa. Ìdáyé bàtà náà yóò tún fún wa. Tó bá tọ́jú ìgbà àǹfààní tí ó máa fi fún aláyé náà ni pé yìí máa tún wa sí níwà a máa wà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba òyìn ẹnu bí ilé nílẹ̀ pẹ̀lú pé tí ó máa jáde látọwọ́ wa ní dáàmà ń dé níṣẹ́ dáàmà wò níwà yóò ṣe déédéé ọlọ́run. يجمع بين النبوة محمد صلى الله عليه وسلم بإذن علام قوانا سلام لما جاء علامة طيبة علامة دعا تطلع على أشياء وما نجوم القيامة ọlọ́run ọba ó tún máa kàwá ní àwọn ẹrú àwọn ẹrú rẹ̀ tó kẹ́ tí ó sì sànù wọn àbí ọlọ́run ọba tó máa nà wọ̀ sàárà èrè tí ń bẹ ń di kéèyàn máa gbọ́rọ̀ ọlọ́run àǹfààní tí máa ń ṣe fún yàn láyé àti lọ́jọ́ gbọ̀ngàn àtìyára kọ́lọ́run ọba kó má ṣe é ní ilé ìwọ̀fẹ́ nìkan kan wa ọ̀dà ìlànà ìlànà ìlọ́wọ́ àtàwọn táwọn wí yìí àtàwọn tá à ń gbọ́ ẹ̀rí èyí tí yóò máa jẹ́ ìdíjí àti ìrántí àti ìkẹrọ fún aláàárọ̀ yìí òun náà ni nǹkan tó dájú pé ní ọlọ́run ọba kò hàn wọ̀tá àárá ó pè wá síbẹ̀ ó sì rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ dáadáa àti ládàá máa ń sáná inú ọlọ́run ọba tó máa ń dùn sẹ́ni tí máa ń ṣe irú wà yìí lórí jáde pé ní ṣe fi ń jáde nínú wà nílùú Muhammad sallallahu alaihi wa sallam òun náà nù òní táwọn àbí bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa báyìí tí mo ń múra à ń múra fẹ́sìn àfẹ́sí wọn àfẹ́sí wọn gba ọ̀rẹ́ àfẹ́sí ìtàkọ̀ wọ ààrẹ gbogbo eléyìí àyàkọ̀ wa ni láàrin àwa pẹ̀lú àbòdì ọ̀rọ̀ bèèrè tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́hùn à ń mójútó صلاحية العلاقة بيننا وبين ربنا àmójútó bó ni ìbáṣepọ̀ wa àtọ́lọ́wọ́n ọba kó ni ó ti dáa ṣùgbọ́n ká mọ̀ náà iṣẹ́ lápá kejì ẹ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó gbé a nǹkan méjì látara wípé ọlọ́run ọba ń retí látọ̀dọ̀ àwọn ẹ̀dá tó dá ìwọ rẹ̀ lọ́wọ́ wa ìwọ ọlọ́run ọba lọ́wọ́ wa onínà ní ká sin ọlọ́run ọba gẹ́gẹ́ bó ti pa wá láti bákan nínú tọ́lọ́wọ́n ọba tí ń rọkàn látọ̀dọ̀ wa nínú wọ kéjì òun náà lé ìwọ ara wa síra wa lórí já sí pé mùsùlùmí agbọ́nrin kankan ni ó mójútó ṣé káàrin ìwọ àtọ́lọ́wọ́n ọba ti dáa. ẹ̀rẹ̀ ẹlòmíì tí ó tún máa fi dá alaka. kódà yóò máa wù níwà yóò máa sọ ní òun òkíà ẹ bá wọn bí kíní kíní lítà òkíà yóò ní à láwọn àwọn èèyàn kan máa sọ darí ní àtọ́lọ́hún tá àti dá ẹni tó rà á ní òun àtọ́lọ́hún ọba bá dá ọba ó san lẹ́sàn-án òun àti ṣùgbọ́n tó bá dọjọ́ ọ̀gbìn àlùkìyàmà àárín òun àti èèyàn náà ó fọwọ́ tẹtẹrẹ mú un lè kí ó ṣàmójútó rẹ̀ kò ní jẹ́ kó náà lẹ́yìn níwájú ọlọ́run ọba tó hàn wọ̀ dáhàlà. ló fi já sí pé a máa tí àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá kódà tí má àwọn nǹkan tí wọn ní láàbá ìnú tọ́lọ́wọ́n bá dá bóò láti gbọ́dọ̀ ṣe sí wọn gẹ́gẹ́ mùsùlùmí lórí jẹ́ wípé a máa yani lẹ́nu wípé àníbọ̀wá Muhammad sallallahu alaihi tọ́lọ́wọ́n bá fi ẹrú rẹ̀ kan sínú ná ẹranko tí ìwà rẹ̀ ò dáa sí ẹni ká nẹ́bí ń sọ yìí àní ó bèrè sọ pé ní ọlọ́run ọba jẹ́ ń yà àbóbi sínú náà torí pé kò kírun ọ̀ kì í ṣe nítorí pé kò gbàwẹ̀ o kì í ṣe nítorí pé kò yọ zàká ṣùgbọ́n wọlá ìbáṣepọ̀ rẹ̀ tí ẹ̀dá ọlọ́run ọba ẹranko tí ò ní làákàyè bí ó ṣe bá ń ṣe pọ̀ ó sì gbé ọlọ́run ọba nínú débi tó ní ọlọ́run ọba kó máa wọlé lọ. táà bá ń wò wá máa wo bí àhán ẹranko lásán tí ò ní làákàyè. gbogbo jáde pẹ̀lú èèyàn ọlọ́run ọba ó gba ẹ̀san fún ẹni kálukú tó bá dọjọ́ gbẹ̀ngàn ìyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ó san wọn lẹ́sàn lórí àwọn ẹranko náà bá a bá ti ń ṣe sí wọn tòun ti wí pé àwọn ó parẹ́ tó bá dọjọ́ ìgbìmọ̀ ẹ̀fẹ́ àmà wọn ò ní ṣèṣì rè ṣùgbọ́n a sì máa yani lẹ́nu wípé àwọn ẹranko tí wọn ò sí mọ́ tí wọn ó ti di ẹ̀fẹ̀ tó bá sì dọjọ́ ìgbìmọ̀ ẹ̀fẹ́ àmà ọlọ́run ọba ó sì máa fi ìyà jẹ ìyàn látara ẹranko ọlọ́run ọba ó sì máa fi ìyà jẹ ìyàn látara bó ṣe ṣe aburú sí ló tí ò nílò akáì tí ń wo ti yàn ìdárakọ lélẹ̀ bó ti já sí wípé ọlọ́run ọba nínú ọlá rẹ̀ bákan náà ó sì tún fi èèyàn kan wọ àlìjẹ́ńnà látara dáadáa tó ṣe fẹ́ranko látara ìbáṣepọ̀ dáadáa ọwọ́ dáadáa tó nà sí ẹranko ọlọ́run ọba sì ní kó máa wà ìjẹ́nà lọ. jẹ́mà nígbà tí àárín àti èèyàn àtẹran kó bá rí báyìí wọ́n jẹ́ ọlọ́run báwo wá ni àwa àti àwọn èèyàn tó dájú pé gbogbo apáta àjọ bí wọ́n jẹ́ ọlọ́run ọba wa ta'ala ni gbogbo apáta àjọ ọba ó pèsè sí àkíláàkò tẹ́yìnrà àwọn ìwà tó jẹ́ ìwà dáadáa ló fi jẹ́ títí ní ànábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ìgbàtọ́lá ọba oróyìn ànábì pẹ̀lú bánàbì ṣe máa ń ṣe ìjọsìn fọ́lọ́wọ́ ọba tó pẹ̀lú bánàbì ṣe máa ń ṣe ìbádà tó bánàbì oyin ẹ̀nà àti àtàwọn àwọn ọ̀dà máa tẹ́sí ànábì ó ti wú ànábì ó ti ìbáadà ànábì ò nílé bẹ́ẹ̀ lè dìde mọ́lẹ̀ nígbà míì látara ṣe ní sin ọlọ́run ọba nígbà tó láwọn ọba wà ròyìn ànábì ọlọ́run ò ròyìn ànábì bí kẹ́kọ̀ọ́ sí la ìbáadà fi ọba fi رابني أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم ọlọ́run ọba gbé ẹ lárúbí òyìn ànábì látara ìwà ọwọ́ rẹ̀ ni ìwà ànábì tó dáa tó sì rẹwà lọ́lọ́run ọba ti gbọ́ lábàánábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n ọba fi ròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fáwọn àjọ rẹ̀ lóbi já pé lágbárin ká ṣàfẹ́kù tá a ti gbọ́dọ̀ mójútó ó ní bóò láṣẹ fẹ́ fi wà bóò láṣẹ fẹ́ fi jọta ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìbáàdà àwọn tá à ń sáré lọ tó fèdè ní àpò fẹ́ ṣe jọsìn mo fẹ́ ṣe kíníkan ní àti ń sáré kírun má bọ́rún alọ́wọ́ táà fẹ́ déwájú ọlọ́run ká má bá ìrúnnú fáìlì wa òun náà ló yẹ ká máa sáré wípé irú ìwà wa irú ìwà wo ni wọ́n á bá nínú fáìlì tó bá bẹ̀rẹ̀ ọgbìn ìyàtọ̀ yára eléyìí ó ní ṣe máa ìṣẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ ọ̀pẹ̀yàmà ìwà wa ó ní ṣe máa bọ́lọ́wọ́n ọba ó ti bá wa lò tó bá dọjọ́ ìgbẹ̀ngà ìfẹ̀yàmà ànábì sallallahu alaihi wa sallam ojú ilé ẹ̀ṣẹ̀ ní bu'istu li utammima makarima al-akhlaq ànábì ní ọlọ́wọ́n ọba gbé mi láti wá mójútó àti ìṣe pípé nǹkan jẹ́ ìwà dáadáa tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lèmi tá a bá wo ìwà rẹ̀ a máa wò ó ṣe ní à ah, ó lẹ́sìn ìsìláàmù lára ṣùgbọ́n kò sí ìwà ìsìláàmù lára rẹ̀ débi wípé àwọn èèyàn wo àwọn mùsùlùmí wọ́n wò wọ́n sọ̀tún wọ́n wò wọ́n sósì wọ́n sì fi pa òwe fún wọn pé mùsùlùmí máa lẹ́sìn ṣùgbọ́n wọ́n níwà ilé yìí aburú ńláńlá ni ìròyìn burúkú ni ló jẹ́ fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ìròyìn tí èyí ṣe ti mùsùlùmí ni wọ́n fi ń sì sáwọn mùsùlùmí yìí ẹwà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ilé wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba Islam látọ̀dọ̀ nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa wọ́n gba Islam látara ìwà nẹ́bì ìwà nẹ́bì ló jẹ́ tí ìsìláàmù náà wọ àwọn náà ṣe dáwà nẹ́bì tó pọ̀ ṣùgbọ́n tó pè pèpè tó jẹ́ káwọn èèyàn tètè jà fún dáwà nẹ́bì ó náà níwá nínú wà nẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì yẹ káwọn náà mójútó òun náà ni aláàfùwò wọ́tẹ́tẹ́ àmọ́ ìmọ̀ alámojúkó ká sì máa fojú fo zẹ̀lá àwọn àṣìṣe nígbà tá a bá ń ṣàṣìṣe láàrin ara wa. Àwọn ìwà tí ó dùn wa ń nú tá a bá wò sí ara wa mùsùlùmí أبو máa ní التحلي bìtàtàmọ̀ àtàtàmọ̀ ìwà ìhàkù أبو gbọ́dọ̀ máa sọ̀tọ̀ pẹ̀lú wípé kó ní àmójúkò kó sì ní àfojúfò mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ni tó dá sí pé gbogbo nǹkan máa ti ṣe fún ilé àìdáa àyàfi fórí àti lórí rẹ̀ gbogbo nǹkan bá ti ṣe fún lábòsí àyàfi fórí nítorí à òun rí àti òun sì san ẹni òun náà lẹ́sàn rẹ̀ padà eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ yé wa wípé ní ìmọ̀ ṣàmójúkò nígbà tá a bá ń fẹ́ra wa nínú wà tó dáa tọ́lọ́wọ́ bá títí máa ń kẹ́ ẹni tí bá ń wúrú wà náà lọ. àtàtàmù ìwàlá àpò ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí wípé lára ẹni lára ìwà tàbí ìròyìn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní í ṣe ní ànábì a máa ṣàmójúkò ànábì a máa fojú fo ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ àbí àṣìṣe táwọn èèyàn bá ti sànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló yẹ káwa náà kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí eléyìí ló yẹ káwa náà gbé wọ̀ lẹ́wù gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ bá rí mùsùlùmí ní ìbáyìí tí ń fara ya lérí èèyàn kan ó tayọ àlàáfí àbúrúkàṣì sí ìkẹ́ sí ẹ̀ẹ́sì máa wòó pé ní a pé mùsùlùmí náà sì ní wọ̀nyí ẹni tó ní ìgbà táwọn ẹ̀rí sọ́lọ̀ wà ààrẹ ìwọ̀sọ́lẹ̀ tí ń ka àwọn ààrẹ àlùmọ́nàfẹ́ àwọn mọ̀nàfẹ́ pín tí ò sí rẹ̀ yìí mùsùlùmí lára wọn ànábì ní wà ìdá ọ̀kan fọ́nà ọjà ànábì ní tó bá tó bá di wípé ní èèyàn kan tẹ̀ tó wá yẹ kó bínú àbí kó gbà ànábì ní yóò parí ara lórí rẹ̀ ìní gbà ní o kò sí ní tẹ́ lórí àyìnlẹ̀ ṣàmójúkò fún jẹ́mọ́ العفو والرحمة وجزاء العافين في الدنيا والآخرة كلا أنتم يا الرحمة كلا أنتم يا العفو bẹ́ẹ̀ sì ni irú àwọn tí wọ́n bá ń ṣe báyìí kí ni ẹ̀san tí wọ́n rí láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀ngà ẹ̀yàmà kí ni ẹ̀san tọ́lọ́wọ́n bá fún wọn táwọn náà ó rí lérè láyé àti lọ́jọ́ gbẹ̀ngà ẹ̀yàmà jẹ́mà ẹ jẹ́ ká lọ di àmójúkò mẹ́rù wa ẹ jẹ́ ká lọ di ìfojúfò ká di mẹ́rù wa torí eléyìí òun ni yóò jẹ́ kí àlákọ̀ wa àtàwọn èèyàn kó lè gún régé tó sì já ọlọ́run ọba máa sọ wípé ọ̀jẹ̀jẹ̀ òṣèyí àti nìyí. سيئة مثلها Èèyàn bá sá àìdá sí yí, àbúta burú sí yí, ẹ̀yìn náà lè dájú ẹ̀kọ́ padà o, ní àìntọ́ ṣe fún mi yí èrò nílò ṣe fún ọ padà. ṣe fún mi ẹ̀ẹ́dẹ̀rúhú àálàwọ̀. Ọlọ́run ni àmọ́rò tẹ́rẹ ìta ní ẹ̀ṣẹ̀ yìí, in tó dáa jù fún yí ń bẹ̀, òun lẹ̀ ní kẹ́ ìsàmójútó. In tó dáa jù fún yí, òun lẹ̀ ní kẹ́ ìfojúfò, torí pé níbẹ̀ bá lè fò yí òun ni, ah, èrè ńlá ń bẹ̀ tẹ́rì lọ́dọ̀ ọlọ́run ọba sọ̀hánà wọ̀ sáárà tọ́lọ́wọ́n ọba ó ṣe fún yín láyé ń bí àdúlọ́gbọ̀gbìn ìjà ìfẹ́yàmà. jama ká máa ṣàmójúfò nígbà táwọn èèyàn bá tẹ̀ wá. ká má máa jẹ́ ẹni tó dájú pé yóò máa gba ẹ̀san lórí àṣìṣe àwọn èèyàn ní gbogbo ìgbà yálà wa aisha radiyallahu anha ó jẹ́ ilé wa ṣe ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ìwà ànábì tó yẹ ká kọ́ tí yálà wa aisha sì jẹ́ gbọ́ nítorí ìwà ànábì ni yálà wa aisha ní ẹ̀rọ ànábì o kánà láyé gbèsè àṣẹyé àtàbí ṣẹyé à nínú ìwà sáà máa ń wù ní wípé ànábì fi e aburú san aburú a ah, ó san aburú sí mi àyàdúgbèmí náà san aburú sí padà kò sí nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lóbi jásí pé ẹwọ èèyàn kàkà ló wọ mọ́sálásí lọ tó lọ sẹ̀sínú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà wa jáde wọn sí a. Ah, ibi mọ́sálásí náà ń tọ̀ fún un. Ànábì sallallahu alaihi wa sallam ànábì wa ní kan fi ilẹ̀ tó fi tọ̀ta. Ìgbà tó tọ̀ta ànábì tún ní káwọn sàhábà lè bomi sí ìtọ̀ rẹ̀ ká máa da omi sí. Ẹ wo ìwà látàrí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Arákùnrin yìí nígbà tó wá ṣe tán ó pọ̀ tán kánẹ́bí bá a lè pẹ̀lú àyíká ó wá dẹjú kókè ó ní Allahumma ìwọ ọlọ́run irhamni láti sẹ́ni warham Muhammada kó o sì sí àníwá mọ́sẹ̀lì ní ìmọ̀ yàtọ̀ sáwà méjèèjì. Ìtumọ̀ rẹ̀ nítorí àwọn sọ̀hábà tí wọ́n jáde máa ẹgbẹ́ ní ìdílé, ọ̀n tọ̀ sí mọ́sáájú, ẹgbẹ́ ojútì yóò jẹ́ ọmọ gẹ́gẹ́ bí àgbàlagbà. Ó ń gẹ́gẹ́ bí ojútì ní wọ́n ń sọ fọ́lọ̀ ń pe ní ìwọ ọlọ́run dákùn ní àtà mẹ́bì ní kọ́ ọ̀sẹ̀ tẹ̀rẹ̀ fún. Sọ kí ló gbé káàdì sọ̀rọ̀ lọ́wọ́ ìfẹ́lá kí ló gbé lẹ́tọ̀ọ́ sáájú arákùnrin yìí látara ìwà káàdì ṣẹ́gun ni káàdì fi bá a lò. ẹ àwọn aráàlú mẹ́kà ẹ wo ìnira wọ́n fi ní ànábìwá Muhammad sallallahu débi ní wọ́n lé nínú ìlú wọ́n lé ẹbí wa ń jáde tó ń lo mọ́tà ó wá kọjú sí ìlú mọ́tà tó ní á ah, ìwọ mọ́tà lọ́wọ́lá hánà áhàlàkì àkọ́jú ní ìlú tí o bá ṣe àwọn aráàlú mọ́tà tí wọ́n lé mi fún oyún rẹ ni máa kọ̀rọ̀ tù mí ìgbà tí jáde tó ń lo mọ́tà yìí lẹ́yìn tí ń túmọ̀ sí pé ní ìbànújẹ́ ńlá ni wọ́n dá fọ́kà náírà sallallahu alayhi wa sallam ànẹ́bí wa lọ bẹ́ẹ̀ ó lọ sílùú Madina ọlọ́run bá ti àyè gba ànẹ́bí ní àyè tí ò fi gba ẹlòmíì àsìkò wá tó káànẹ́bí fẹ́ padà lọ sílùú Mẹ́kà ọlọ́run bá yọ̀ ìjọba ànẹ́bí kó padà lọ sílùú Mẹ́kà ànẹ́bí wa ń bọ̀ àtòun àtàwọn ọmọ ogun rẹ̀. àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ tó jẹ́ wípé bá ṣe pọ̀ tó tábà péyàn kọ̀ọ̀kan wọn bá mú àwọn tí wọ́n bẹ nínú kàńgà náà tí wọ́n bá péyàn kọ̀ọ̀kan bá fẹ́ sùúrù mọ́ èèyàn mẹ́wàá nínú àwọn ọ̀jọ́ bá sùúrù kan wọ́n pa wọn wọ́n yìí ṣiṣẹ́ kù lẹ́yìn tí ń túmọ̀ sí kò sí agbára kankan mọ́ báwọn aráàlú àwọn aráàlú mọ́tà náà ti fọkàn tán wípé nítọ̀ kò sí ìtẹ́ka tó kù mọ́ láì tó ju ikú lọ kò sí ìtẹ́ka tó kù mọ́ àfi káwọn kú lónìí ìgbàká nàbì sallallahu alaihi wa sallam tí ó wọ ìlú mọ́tà tí gbogbo àwọn tèbèrí àwọn tèbèrí ìlú mọ́tà wọ́n ti dúró kéré tọ̀ ìjọba ti wá pé kó tó bí pé ní ọ̀gá wa àwọn alálè gbà ọ àwọn náà ti wá kó jọ ẹjọ́ kó jọ ká lè gbà lọ́bì sallallahu alaihi wa sallam. Gbogbo wọn lọ wọ́n lè gbà lọ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam. Wọ́n ní ànábì àti dé àwọn náà ti mọ ẹ̀fẹ́ wa lọ́sẹ̀. Kó náà ibi tá máa dé àmọ̀ wípé nítorí tó kù fún amọ́lẹ́gbẹ̀ẹ́ tóbi tó bá kú lọ àwa náà wá fara wa balẹ̀ ní tó bá wù ọkọ̀ fi wá ṣe ẹ̀rọ adú nira ní wọ́n fi mọ́ mẹ́rin wa Muhammad sallallahu alaihi wasallam kí ló dìtà lẹ́jọ́ ogun wa àlẹ́bí ní ìrọ̀hábù àti mọ̀kọ́lá kan àlẹ́bí ní ọmọ ìyá mi lè lóòrè lóòótọ́ àti lódodo agbára ń jẹ lọ́wọ́ mi kí n ṣe ní bó ti wù mí. ṣùgbọ́n látara àmójútó lára sallallahu alaihi wasallam ànábì ni ala lọ. mo fi lélẹ̀ ẹ lọ mo fi lélẹ̀. sallallahu ẹwọ arákùnrin kan tó bá nẹ́lú wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè ogun ànábì wa ń tẹ̀sí bí igi ká ànábì wọn rẹ̀ jí ó kó gbogbo nǹkan àdá rẹ̀ ànábì tó kalẹ̀ arákùnrin yìí bá dé ó ti rí ànábì yìí ní à ah, ó lónìí ó ti ó ti kó gbogbo nǹkan àdá wa sọlọ nta nàbí ìlérí wa òun ó fi dìfẹ́ǹdì ara rẹ̀ ó fi kó ọwọ́ ajé ànábì a Muhammad délẹ̀ ànábì owó ọ̀tún owó òsì oníṣẹ́lẹ̀ ìtajà àwọn ti ìdá ànábì ó ti ọwa ọwọ́ arákùnrin ló wà arákùnrin ló wà sọ fún ànábì wa ń ta ló ń gbà ọ́lẹ̀ lẹ́yìn méjèèjì kò sí ìjọba tó lè gbà ọ́lẹ̀ lọ́wọ́ méjèèjì ọ̀ ní ìjọba lọ́wọ́ ibi ara èyí lọ́wọ́ mi yìí gbà pé ní ọdún kékeré ọdún ìkúlé èyí náà nípa nígbà tó wá pọ̀ ìwé ibi ànábì ìjọba ta ló gbà ọ́lẹ̀ ànábì pariwo Allah bọ́ọ̀bù mi ní bá Allah jìnnìjìnnì ń mú gbogbo ìdáwọ̀ rẹ̀ ó ti dálẹ̀ ànábì wa kó oko ìdá rẹ̀ lára ànábì wa ń sọ ìwọ náà lónìí ta ló gbà ọ́ lẹ̀ ìwọ náà ti wà ní ṣèjú tó ní àwa a lè ṣe arákùnrin yìí ó fẹ́ pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni. Ọlọ́run ọgbọ̀n wàá fún ọlọ́pàá tí méjì àti orí ìta àlejò wa gbọ́ pé torí ká yóò gbà ọ́ lẹ̀ lẹ́nu sọ tó ní ha wà ń tó lójú ni pé ọ̀rẹ́ mí èmi wò ó ní bẹ́ẹ̀ ni torí mo mọ̀ wọ́n bá rí bẹ́ẹ̀ máa lọ. Ọmọ ẹgbẹ́ tí bá jẹ́ wọ ni, kò sí ẹ̀mí ọ̀dọ̀ ẹ̀mí bá arúgbó. Ọlọ́run fún ọlọ́dọ̀ bí méjì nù. Ànẹ́bì ni kó máa lọ, arákùnrin yìí wá lọ. Ó wá lè dá àwọn ènìyàn rẹ̀ ẹgbẹ́ ní bí ọlọ́dọ̀ ẹni tí ìdí ń bọ̀ wáyìí, ọ̀dọ̀ ẹni tó lóore jù gbogbo rẹ̀. Ìyẹn ọ̀rẹ́ ni tó lóore tó ìjẹta ni ó lágbàdì ni kí ló ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ arákùnrin wa padà lọ sọ́dọ̀ ànábì sọ́lọ́ wa sọ́lọ́ ànábì ẹ̀ kọ̀ọ̀kan gba ìsìláàmù ó ní ìgbà ìsìláàmù lákọ̀ọ́kọ́ látara wípé kó má bàa lè já síte ní wọ́n máa rò wípé bóyá ń torí sínú torí ojú ikú tí mo wà ni mo fi ní kékeré nígbà ìsìláàmù. eléyìí ni ìwà nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam. òun náà sì lọ́wọ́ àwọn bá ń tẹ̀wájú ìmọ̀ ẹ̀lámojúfò ìmọ̀ máa gbẹ̀sẹ̀ lórí gbogbo bẹ́ẹ̀ bá ti bóyá nínú mi ṣe ìwà mùsùlùmí mùsùlùmí ni ẹ̀rí yóò gbà ó sì máa wọ́pẹ́ ní ha mùsùlùmí sì ni wọ̀ yìí. àlàáfù ọ̀sẹ̀ lara lára ìwà bó yẹ pé ní abọ̀dọ̀ máa bá lára mùsùlùmí ni mùsùlùmí ò gbọdọ̀ tàbẹ́kù rẹ̀ ń gbogbo ìgbà ẹ̀yìn àfọwọ́ alẹ́sẹ̀ dùnmọ́lì ọ̀rọ̀bì ọlọ́rọ̀ ẹ̀ tí ń jẹ́ ọ̀rẹ́ ẹ̀mẹ́bí wa Muhammad sallallahu alaihi ẹ mọ̀ ọmọ kékeré ànábì wọn ń jẹ́ ọ̀sìn ìjọba ìwà òun bá lọ bí tó fi lọ lọ́nà ó kà láwọn ọmọ kékeré ẹgbẹ́ rẹ̀ bí ṣé àwọn ọmọ ẹgbẹ́ lábẹ́ ìdílé wa ní kólé ìrọ̀ ń jẹ wá ó kà rí àwọn akéde ẹ̀ ń dábọ̀ rẹ̀ ọkàn gbábọ̀ kalẹ̀ ẹ̀ náà bá bẹ̀rẹ̀ bọ́ yìí. ló ń bá bẹ̀rẹ̀ gbogbo tẹ̀rẹ̀ rẹ̀ àdínẹ́bí wa rẹ̀ ìdíje ó fi ẹkún náà yí gbé kò dé ànábì wa jáde wọn wá lọ nígbà tí ànábì wá lọ ànábì kẹ níbi títí ní kéré pẹ̀lú àwọn akéde rẹ̀. bí a lè fi onígbà òṣèré ọ̀dọ́ nígbà yìí á jìnnìjìnnì ti mú àwọn ti jẹ́ pé ànábì tí wọ́n á lára rẹ̀ pé á jìnnìjìnnì ti mú ọmọ yìí. ولا láti ẹbí wa rẹ nìjú ọ̀la tó sọ sọmọ lọ́wọ́ àìlèjì ọ̀sẹ̀lẹ̀. àmẹ́ni wọ́n rẹ̀ ti láti ṣe é lókè láti fi ọkà rẹ̀ balẹ̀ ó ṣe ní à mọ́kòdà àmúgbára rẹ̀. eléyìí ni wà nẹ́rù wa Muhammad sọmọ lọ́wọ́ àìlèjì ọ̀sẹ̀lẹ̀. táà gbọ́dọ̀ máa lò ní gbogbo àlálẹ̀ níṣẹ̀mí wa ìta àtàbẹ́kù lé tó fi jáde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó bá wo ìdílé mùsùlùmí lèmi ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí ìwà ń túká gẹ́gẹ́ bí lórí ìgbébù tó bọ́ omi torítorí àlàáfù ọ̀tẹ̀dálọ̀ kò sí láàrin lọ́kọ̀láyàmá kò sáré títí ẹ̀ kò sí ìfojúfò pàápàá jùlọ àwọn akáàjẹ́ ìbálẹ̀ ilé abọ̀bọ̀ mójútó agbẹ́lẹ̀ yìí dáadáa Àlẹ́lẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam kó bí wọ́n ti ń hásánà, wọ́n fi àmàrí kóòtò dáadáa àríkòkò dáadáa là nẹ́bí sọ́lọ̀ wá ìfẹ́lá níbi ẹ̀fọ́ wa. Níbi jẹ́ nítorí gbogbo tí a bá rí wọ̀nyí táàfù wọ̀tẹ́fàfù wọ̀tẹ́fù ọdún lọ́wọ́ àbọ̀bọ̀ ọ̀hìn. Ọlọ́run àbájọ́lé ọ̀gbẹ́lé ìnáwó àmúwálìkùn wọ̀wọ̀lẹ́dìkùn fífìlà أو إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم ọlọ́run bá ní àwọn ọmọ yín àwọn àwọn ìyàwó ilé dúkìá tá a ti fún yín ọlọ́run ní ìgbà míì á ṣe wọ́n ó yà bí ọ̀tá fún yín. ìwà tí wọ́n máa yù sí fún yín àwọn ìwà tí èmi tí èmi tó mọ nínú mi. ṣùgbọ́n ọlọ́run bá wà ní ìṣe àpò ìṣe àwọn èdè lọ́dọ̀ yín ní ìṣe ní ọmọ ìṣàmójútó. wọ̀tọ́sìnkú ẹlẹ́ fi dáadáa ta ìdá fún wa wọ̀tọ́sìnkú ọlọ́wọ́ bá ní ẹni ọ̀sà fóríṣì fún wa ta iná lọ́ha gbọ́fó rọ̀hì torí èmi ọlọ́wọ́ bá èmi náà ń lọ ètò wa láàrin ilé wa mójútó àlàáfíà ìlànà ojú kúrò lára tó yẹ fi ń gba ọlá tó yẹ fi ń gba àwọn ọjọ́ ọlọ́run. ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó lọ́wọ́ ọba ń ròyìn àwọn àwọn olùwọ́n pèsè àlùjànnà kalẹ̀ fún. ọlọ́run ọba ní sọ́ọ̀rì ìrìn ìlànà fúra tó mú rọ́bìkù ẹ̀jẹ̀ mẹ́tò náà àrùbọ̀ ha ẹ̀sán àwọn àwọn àrùbọ̀ أعدت للمتقين الله أباني الصلاة أنت تيبو لك والجنة الله أباني الصلاة أنت تيبو لك والجنة تجد تقول káàbárò àjẹ́nà náà ìfẹ́ rẹ̀ àti gbogbo rẹ̀ ó kó ayé ìyá àti àṣìṣẹ́ náà. ṣùgbọ́n ọlọ́run bá ní àwọn òwe mo pèsè rẹ̀ kalẹ̀ fún àlùmọ̀tàkù àwọn tí wọ́n ń páyọ̀ ọlọ́run ọlọ́run ọba wọn fẹ́ mọ́ ọ̀nà àrètí àwọn òwe ni wọ́n ti àwọn òwe làwọn àlùmọ̀tàkùnà tó ń sọ ọlọ́run àlẹ́bí náà yóò fi fún ìdàtí sọ̀rọ̀ ìwà bọ̀bọ̀ ọlọ́run láwọn àkọ́kọ́ ní wọn làwọn tí wọ́n ná owó wọn wọ́n ná ní kọ̀kọ̀ wọ́n ná ní gbangba wọ́n ná nígbà ìlera wọ́n ná nígbà tára bá bẹ̀ wọ́n. ọlọ́run ní wọ̀nyí káàbù ní ìlànà báyìí àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ìdínú wọn òun làwọn tó fẹ́ nítorí nígbà táwọn èèyàn bá bí wọn inú ó sì gbèrè lórí. àwọn tó fẹ́ nítorí táwọn èèyàn bá bí wọn inú ọlọ́run ọba ni wọ́n gbé ìdílé ní ìtumọ̀ rẹ̀ nítorí wọn ò ní wọn ò ní dá aburú padà láti fi aburú ọlọ́run bá dẹ́kun tẹ́lifẹ̀ o wọ̀n láti làhálì náà ọlọ́run ní àtàwọn tó jẹ́ ìdíje ní wọn a máa ṣàbójútó fáwọn lára jẹ́ abọ́dọ̀ mójú pé tí ó gbé sí gbogbo ibi tá a bá wà ká lè lò tẹ̀lé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn oní àlàáfíà wà ọ̀mọ̀. ẹni tó wà wọn bá bá ilé ìṣe àmójútó fún ilé ẹni bẹ́ẹ̀ ò lè ṣètẹ̀lé ọ̀rọ̀. ẹni tí ti àmójúkò tó ilé rẹ̀ fún tí òfin ìtẹ̀lé àmójúkò ilé ẹni bẹ́ẹ̀ kò ní sí ìtẹ̀lé ọ̀rọ̀ láàrin àwọn èèyàn torítorí kàmá tẹ̀bí nù jùzà wọ́tà máa káàkiri sí jùzà bí wọ́n ti máa ní àmójúkò báwọn èèyàn mi àwọn èèyàn àwọn èèyàn fàlẹ́ àtẹ́sẹ̀ òun hàtàrà tó wọ́n lọ sí èyí à ọlọ́run ní wọ́n ta fún ọ wọ́n ta burú fún ọ dáadáa wá ń bẹ́lẹ̀ ọlọ́run ní ọlọ́mọ o wípé ní aburú àti dáadáa wọ́n Àbẹ́rẹ́ pàbúrú sàbúrú. Mùsùlùmí è pàbúrú sàbúrú. Ọmọ níbi bàbí lẹ́sìn ìrí àkàtà. Ọmọ ìlẹ́ni tó bá sàbúrú fún ọ, ìwọ fi dáadáa jà ọ̀hún. Ìwọ fi dáadáa dáadáa ní kọ́ tí a bá ń fa aburú fa aburú aburú òdodo kò ní sáré nílẹ̀. ọlọ́run ní ìdè fún àdè ní tó dá omi kí wọ́n fi jà mẹ́ta wà bẹ́yìí mẹ́ta wà àdáwà. bá ọkọ̀ dáadáa sí ìgbébi ẹni tó pé àwọn èèyàn ẹni tó ní pé ìtumọ̀ rẹ̀ ní wípé ẹni táwọn èèyàn mọ̀dúnrà lágbájá aláburú ni bí ẹni tó yẹ kó yá kó bá kó bá yọ àbí nọ́mbà tẹ̀ ní ẹ̀jẹ̀ iná fara ní ọ́ ni táwọn èèyàn náà fi wá mọ̀ ọ́ mọ̀ táwọn èèyàn mọ̀dúnrà ilé ìlú lágbájá ìlú lágbájá ọ̀tá ni wọ́n ọlọ́run ọba ní ìwọ ṣe dáadáa sí ilé ní pé kàtíjà lẹ́yìn ìgbé ìlẹ̀kọ̀ ọ̀bẹ̀rẹ̀ àdáwà kí á lè wò wà nílé àmì dáadáa sí ilé ní pé ó sì gbé ìgbèrè bí àwọn èèyàn ó wà á gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́. dáadáa ni bí wọ́n fi fẹ́ padà fún un tí wọ́n wá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ níwájú àwọn èèyàn eléyìí òun ni ọlọ́wọ́ ọba lórí ẹ̀sẹ̀ ìlọ́wọ́ ẹgbẹ́ mùsùlùmí òun ti lọ́wọ́ ọba pè wá sí. àlàáfíà wọn ti ẹ̀sọ́ àpọ̀. jọ̀mọ́ ìyá mi ti pé ẹjọ́ nínú ìtọ́jú fún àwọn ọmọ wa. Ní tó gba ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí ní ìlú lẹ́yìn lórí àìyá mi ti pé. ọlọ́wọ́ ọba yìí sọ fún wa ọlọ́wọ́ ọba lè ta léèdì òun káwọn ọdún kánà ìwọ bá lè ọwọ́ ìyàwó rẹ̀ jà ẹ̀sẹ̀ kan tó sì ọ́ ẹ wá ń jà oṣù méjì oṣù mẹ́ta ìyàwó rẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ kan. أين التسامح ọlọ́run bá bẹ́ẹ̀ ká máa bára wa lè pẹ̀lú àmójútó mi tó ń ṣe kó lè bá mi àdàmà ọ̀pọ̀ àdébíṣe ẹgbẹ̀rún gbogbo ilé mọ̀tò ìṣe ìdàgbé ayé o gbogbo ilé mọ̀tò bá a ti ń sọ àwọn alámọ̀tò náà. ìjáàdì wọn lọ rá àwọn ara wa lò òmìnira ní àìhábù ọ̀sẹ̀dá rẹ̀. lóbi jẹ́ wípé pé kò sí ẹni tánàbì sọ́lọ̀ wá ẹ̀dọ́là tí ò bá ṣe kò sì sẹ́ni tí àlágbà ànábì òjò àtúntẹ̀lẹ̀ rẹ̀. ẹni tó bá ní àmójútó tó kù ní ápù kò sí ilé ẹni tẹ́ni tẹ́ni kò sí lẹ́yìn tó ìdílé bá mi. Látara àlàáfù àmójútó tó bá ní, tó ní wípé ní ẹni tá ń sàmójútó fún. Ẹni jí ni bẹ́sẹ̀ kò lóòbẹ̀, ẹ̀tọ́ ìgbà nílẹ̀ ní àfẹ̀nà, ẹ̀tọ́ ìgbà ní àfẹ̀nà ilé ìhà. Gbogbo ẹni tí bá ti ń ṣe dáadáa sílẹ̀, wọ́n ní irú ọkàn bẹ́ẹ̀, ẹ̀yìn jẹ́ oníká láti láti mọ̀ ṣe dáadáa sí yín ẹni tí wọ́n ṣe dáadáa fún ń ṣàbùrú sí ọ ọwọ́ ń ṣe dáadáa fún dáadáa rẹ̀ ó nì ọ̀hún ṣe dáwà fún ni ọjọ́ kan ilé èrò pè wà dájú ní àhà bí bá ṣe ṣàbùrú sí ìtẹ́lẹ̀ kò fa burú sọ fún wa oníṣẹ́ni tí ó ṣe ṣàbùrú sí ọ òun náà ṣe é jùkọ́ ọmọ ṣàbùrú sí ni káàbùrú òwe wà kó lè máa lọ ó wá ń taburú sí ẹ̀ wọ́n wá fi dáadáa tán ọjọ́ ọjọ́ kan òun lè rí èrè nítorí àá ẹ̀wá jẹ́ oṣù tó jọba yìí. àtàburú sí láti jẹ́ ẹ̀ tẹ́lẹ̀ o kò sí bẹ̀ dáadáa tó ń ha òun padà dáadáa jọba àyàfò wàtàtàrọ̀ ilé ọlá mojúfò káàdì ní ọlá mojúfò mẹ́jẹ̀dá òye ti gbé ní àwọn àfẹ́rọ̀ ó ní ẹ̀sán tọ́wọ́ ọba ó kàn wá láyé ní àti ẹ̀sán tí ó kàn wá láyé ọjọ́ ẹ̀sán yàgbà lẹ́nu tí bá máa ń sàmójúfò. ẹni tí bá máa ń sàmójúfò tí máa ń mójúfò báwọn èèyàn lára àǹfààní tí èmi ni pé يذكر الله عيوبه في الدنيا ستره الله في الدنيا ọba ọba látara ìṣeréṣe ṣeṣe pọ̀ àṣìṣe táwọn èèyàn bá ṣe sí lórí ọ̀nà tó wọ́ àwọn èèyàn ọlọ́run ọ̀dọ́ wà á máa bo àṣìṣe ti ẹ̀ náà lójú àwọn èèyàn. lára dáadáa bẹ́ẹ̀ yóò mọ orí kí ọlọ́run ọba láyé. àníbi ni ọ̀rọ̀ àlébì ilé ọmọ ìsàánú kọ́lá ọ̀rọ̀ bàbá àyè ìsàánú ẹ̀yìn náà. àánú náà lè káńtà méjì kú òfẹ́ni tó bá ṣe kí ẹni tó bá sọ̀ wá. alhamdulillah wúwà náà gbà. àánú lè káńtà méjì kú òfẹ́ni tó bá ṣe kí ẹni tó bá sọ̀ wá. ẹwà nínú wa Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bìnrin aláfin àlọ́wọ́ rájìlá sámà ìzàbá wà ìdà sọ̀rọ̀ wà ìdà sọ̀rọ̀. àlẹ́bìnrin ọlọ́wọ́ bá wọ̀ ṣe gbogbo ẹni tí bá ń ṣẹlẹ̀ nígbà tí bá rà ni àbí tí ń kà ni àbí nígbà fẹ́ gbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn Ó fẹ́ gba ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ní kí wọ́n bẹ̀rẹ̀. Àlàáfíà ọ̀pọ̀ dáàmù. Lára ń tí ó fi ká máa rí èrè ọlọ́run ọba láyé. Ẹ̀hánu ọgbọ́n sábọ̀, àlébìnrin ọmọ ọ̀tàánú, ọlọ́run ọba ọmọ ọ̀tàánú ẹ̀yìn náà. wọ́n mú fi o àlẹ́bí ni ọmọ àtàmójúkú o yóò fìrì láàrin látọ̀ náà látọ̀. ọlọ́run ọba ó mọ àtàmójúkú o báyìí náà yóò dìbò àforí lára ń dá abọ́dọ̀ sálábà ń tètè rẹ̀ àwọn ọ̀pọ̀ lára ìròyìn ọba kò wọ̀ tọ́lọ́wọ́n ọba yóò sì fẹ́ kéèyàn jù báyìí rẹ̀ Ilé ọlọ́run ọba wa máa ń dò nígbà tí ẹrú náà bá ń ṣe kékeré tí ń ṣe ẹ̀dá rẹ̀. Ó mọ èèyàn ní abẹ́rẹ́kọ. Èèyàn ní abẹ́rẹ́kọ ilé ọlọ́run ọba máa ah, lágbájá ń Káàdá fẹ́ náà rí àánú ọlọ́wọ́ ọba káwà bẹ̀rẹ̀ sáánú àwọn rẹ̀. Káàdá fẹ́ na rá lójúkú ọlọ́wọ́ ọba káwà bẹ̀rẹ̀ rá lójúkú ìfáwọn rẹ̀. Àwọn ọ̀fẹ́ àti owó wa jẹ́ ẹni tí ó bá tí ó ṣe báwọn Ilé bẹ́ẹ̀ ó súnmọ́ látara wípé ní òun lè sàánú àwọn èèyàn. látara wípé ní òun sàbójútó fáwọn èèyàn. Ìgbìmọ̀ lẹ́yìn láyé ọ̀hàn láyé ọ̀hàn. Àmì lẹ́nu tí ò bá sàánú àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba ní òun òun náà. ọba ti wá fún àrẹ̀ náà. ارحموا غرب الدنيا àlébìlẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ṣàánú àwọn tó ń bẹ láyé ẹ̀yọ̀hánù mọ́sí náà ẹ̀rọ ṣàánú àwọn tó ń bẹ lórílẹ̀ yọ̀hánù tó mọ́sí sàmà ọlọ́wọ́ ọba tó ń bẹ sẹ́nu ẹ̀rọ ìmọ̀sí tó ní yóò ṣàánú ẹ̀mí náà. jẹ̀mọ́ gbogbo wa la nílùú kọ́ àtàkà àrùn ọlọ́run ẹni sọ́dọ̀ wọn bá máa lè fi àánú rẹ̀ ní ìwọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ kò lè bá ọba agbára dunu síta náà sàmójúkò fáwọn rẹ̀. kò sí irú ẹ̀sẹ̀ tá a bá lè fẹ́ ra wa lànẹ́bí sọ̀rọ̀ lọ ẹ̀sẹ̀rẹ̀ níbi ní àbọ̀dọ̀ yẹn jì àbọ̀dọ̀ yẹn ra wa kò sí irú káwọn ìrọ̀lá wa lórí fọ́ọ̀kọ̀ sàláàd tó wọ́n kọjá ọjọ́ mẹ́ta. ìtumọ̀ rẹ̀ ní wípé ní àlàáfíà wà tàdánù kò sí fún wa mọ́. èyí ń sọ ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ sí àáfà ó fi wá kọjá ọjọ́ mẹ́ta ká fi wọ́n ilé ìjáde dúró. ní ẹni bẹ́ẹ̀ kò lọ́gbẹ̀ sílẹ̀. Abẹ́gbọ̀n máa ṣàmójútó láàrin ara wa káwa náà lè rí àmójútó ọlọ́run ọba sùhánà wọ̀ sàánà. Torí torí báwa ṣe ń sọra wa, làwa náà ń sọ sílẹ̀ à ń fi ọlọ́run. Ẹ̀rù mẹ́rin àwọn mẹ́rin wa Àbúrò àìsàn. لي في البيت خير هذه الأمة بعد نبيها الجنة يجي يلا الأمة ليا النبي محمد صلى الله عليه وسلم إلا أبو بكر من البيت أبو بكر لي في البيت صديق لي ولها البيت زوج النبي صلى الله عليه وسلم àníkàtì yìí olódodo ni ó mú wá bí ìmọ̀ obìnrin tó náà ṣe olódodo ni. olódodo ló ń bẹ fúnra rẹ̀ ó mú wá bí ìmọ̀ obìnrin tó ṣe olódodo wọ́n mú obìnrin rẹ̀ yìí wá jẹ́ ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. àbúbáṣe yìí yẹ́wọ́ àìsàn radiyallahu anha. nígbà tó wà lọ́dọ̀ mẹ́lú wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣẹlẹ̀ sí àwọn ọ̀kan nínú àwọn sọ̀hábà sọ̀hábà lórí lọ́wọ́ hadith is wọ́n wá parọ́ mọ́ ìyáyà wa Aisha radiyallahu anha ìṣe ìyáyà wa Aisha ti jùlọ wọ́n parọ́ mọ́ ìyáyà wa Aisha ti jùlọ jẹ́mọ́ ẹjẹ́ àwọ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ṣe ẹ̀jẹ̀ ẹ̀lẹ̀ tí a bá rẹ̀ ó tí a bá bá ìwé ìbí tí tó bí ẹ̀ tó tó bí tó ó parọ́ lọ́wọ́ ìyàwó àjẹ́rẹ̀ ya Muhammad sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ olódodo ọmọ olódodo lẹ́ni tó jẹ́ àdìmúwà àlùmọ̀ yìí wọ́n wá ń parọ́ lọ owó wá sí yóò tẹ́tẹ́ pamọ́ wọ́n wá ń parọ́ pé yóò jìnà níbi tí yóò jìnà lè dé ọlọ́run bá lè rí bá parọ́ jìnà lọ́wọ́ ẹnìmọ́ lè dáyé bí. ẹgbà tẹ́ǹtì ló fi dí ẹgbà tọ́lọ́run bá ní ká lọ ní tó ṣe jìnà tẹ́tẹ́. níbi tí yóò parọ́ jìnà níbi tó lè dé wọ́n wá parọ́ ìdílé lọ́wọ́ lára àìjà rọ́bì ọ̀wọ́ ọ̀rọ̀ àìjà. Wọ́n yìí pé kí ṣe ní ó tàbí bá gbọ́dọ̀ ọmọ àmọ̀ sọ́lọ́ wọ́n ọ̀jọ́ lọ. Àlẹ́bí gbọ́dọ̀ àmọ́ lórí tí ó túmọ̀ sí pé wọ́n tó kó àlẹ́ àjọba lẹ́nu ọmọ àmọ̀. Láwọn tí wọ́n parọ́ lọ́wọ́ lára àìjà yìí. ìdààmú yìí bá nẹ́bí débi tó ní gbogbo ìgbéró wọn tó ń pè á. ẹ ọláìsà ti jù lọ ìwọ ìwọ tó tó pílánì tó ti fẹ́ ju àìsà. àwọn ọlọ́pàá ń bẹ tí wọ́n bá pílánì ẹ̀fọ́ báyìí wọ́n ti kọ́ wọ́n bá tọ́ pé wọ́n wà dá lẹ́nu. bí o tó gbogbo èsì lẹ́sẹ̀ àlàyé ara mi bu ọ̀rùn bẹ̀. ọlọ́pàá tó fọ́ wa ń bẹ̀ wọ́n pa irọ́ náà mẹ́yà ìyàwó àìsà ó sì gbé ìpè ojú rẹ̀ àlẹ́bí ìjà mọ́tò wípé ní àlẹ́bí ní sọ́ọ̀lù ìwà àìsà máa ń bọ́ ní bàbá rẹ̀. àlẹ́bí ò sáyò ṣùgbọ́n láti ara bí ìfẹ́ náà ṣe ń gbé ìgbà ìwọ́n tó ń gbé sí yóò sáyẹn ní ìgbà pọ̀pọ̀ kájẹ́kọ̀ọ́ mẹ́ ẹ̀wọ̀n ìwọ́n láwọn tí ó jáde ilé ìfẹ́ náà bàbá àgbájú òfin ládùúgbò yìí ẹ̀yà bàbá àwọn ilé ìrìnàjò ẹgbẹ́ ìjọba ìdíje òun dé lọ́ńgò kò máa yí wọ́n á dúró bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ lọ́ńgò kó bó ló ń jẹ́ rí bí ó bá lè dé lọ́dà jẹ̀nà. tí wọ́n mọ̀ owó adé máa yí ọlọ́nkọ́rọ́ ìtọ́nù àìjẹ̀nà ó lè lè. kò sí ìjọba dáwọ́ ìlú rẹ̀. tó bá ń lọ òwò ẹgbẹ́ ìjọba

ìjọ ìdẹ́bí ṣe ní àdébí ṣe ní àìsà ìgbéra bí lọ́pọ̀ òkèjì náà àmọ́ táwọn èèyàn sọ yìí ha mọ́ lọ lé bàbá rẹ náà ìyẹn láwọn àìsà wọn padà lọ sí lé bàbá rẹ wọ́n lọ ìmọ̀lẹ́ ọjọ́ náà òjò sáà lẹ́nu wà lè ṣe ìdílé àwọn olùyàrá àwọn àìsà alẹ́ orí ìṣojú ànábì ó kúrò pé ìṣojú ànábì ó ṣe ìyàrá àwọn àìsà yàrá rẹ̀ ní ọlọ́run ọba ti sábà máa rájú lórí ìdánilọ́ amọ̀kọlọ́wọ́ àjọlọ. nígbà tó nígbà tí àjàdá lẹ́nu lọ́dọ̀ yọ lọ́wọ́ àìsà òun náà ni wá ní ìgbé. ìyàrá àwọn àìsà nígbà tó nígbà tí ìṣojú ànábì ti tóbi ó ṣe ìṣojú ànábì Kùránì táwọn àwọn ìgbà táà ń tà bèbèbè lẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ kọ́là lẹ́nu ọ̀rọ̀ dà. Àlẹ́bí ló ojú àlẹ́bí ìyáwó ẹgbẹ́ ẹni tó wà nípa lẹ́nu àlẹ́bí ojú àlẹ́bí ojú ju padà. Àágbé orí ju àlẹ́bí wà lọ́kọ́nà sọ̀rọ̀ wà sẹ́lẹ̀. Kìí ṣe ìrọ̀rọ̀ àlẹ́bí ló ń da ẹ̀fọ́ áì. Ó ti wá rí ìṣẹ́jú ìyára àlẹ́bí ó gbọ́ òṣèré ní inú òun gbòó ìṣẹ́jú náà kò sí ìjọba àbá tó wọn jà nẹbi ọlọ́run fẹ́ fún òun ọmọ ìwọ́n nínú ọ̀rọ̀ yìí. òjò ní àbábá wọn bá bọ̀ ìyá ìyá wa àìsà lẹ́gbẹ̀ẹ́ á ní tí wọ́n sọ ilé ìwọ́n pàrọ̀ mọ́ ìyá ìyá wa àìsà ni. ọlọ́run bá bọ̀ ìyá ìyá wa àìsà lọ́bẹ̀. jọba bẹ́ẹ̀ lè rí èyí tá a lọ mr hosna rosada ó jẹ́ ọ̀kan nínú àwọn tí abúgbàgbé ń bọ́ àti àwọn abúgbàgbé ń bọ́ abúgbàgbé ń sì jẹ́ dàda bá ní ìyàwó àìsàn ọ̀gbìn ọlọ́wọ́ àìsàn. nígbà tí wọ́n bá ń bọ ìyàwó àìsàn mẹ́ta abúgbàgbé wọn lè lè sàn. lábẹ́ ìdílé Bíbí àdé ti bèèrè ọgbọ́. Àbúkátì ìsìnkú ló ń lè rà, ìwọ olóògbé lè ní ń sọ. Èdè lè fún olóògbé, ọkọ́ wá wà nínú àwọn tí wọ́n lè parọ́ mọ́ ọmọ ẹ̀gbẹ́. Kọ́nà kọ́mọ́ kọ́mọ́ ìjọ ọmọ àbúkátì ìjọ, èyí lè mẹ́lẹ̀ gbára ta ìlọ́dún ìṣeré. Ìyàwó àìlẹ́bì lọ́pẹ́ àbúgbàtí ìgbí ló ń pè ní láyé bísí ìṣẹ́lẹ̀ ìgbésọ̀rọ̀ àbúgbàsọ̀rọ̀ rẹ̀ lọ. Jọba ibo láti lọ àlàáfù ọ̀sàdánù. Ẹgbẹ́ rẹ̀ ṣe àbúgbàtí ìṣe yìí, àbúgbàtí ìbẹ́ ti ṣe o, ó fẹ́ fi ibi ẹgbẹ́ ṣe kí ni, ó bá ti sọ́jú fún mi. Lẹ́yìn tó fẹ́ ní kẹ́lẹ́kẹ́ ìwádìí ìbá sáàmì ọlọ́dún ìdájọ́ bẹ́ẹ̀ kò tẹ́sẹ̀ dáná ṣùgbọ́n tó dáa ló sì léèrè e jùlọ lọ́wọ́ bá máa ń tèwájú ìdí ó sàǹfààní ní wa dáwé àti lẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ sí lánàá lọ́wọ́ àwọn ọmọdé ní máa ń fẹ́ bá ṣe nígbà tó wọn bá gbọ́ ní ìjọba bá ní ìṣẹ́jú rà owó owó ní rárá kò sí ìjọba ọlọ́wọ́ bá lè wà láyé àtàlì ulè ìjọ́bìlì lẹ́kọ̀ọ́ wàtàkì àyọ̀tù ulè ìkúrba wọ́n ní tààtì ìlànà ìmọ̀hájìrì nàbí sàbílì náà wọ́n yẹ àbú wọ́n yẹ fà. ọlọ́wọ́ ní kí ló dé ẹ̀yin tá a sọ lábẹ́ ẹ̀yin tá a fọwọ́ lá tá a gbà ní láyé ìdí àwọn ìyókù yẹn lọ.

ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ sọ ìlú náà dị lọ́jọ́ ìlú náà tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ẹ ndị ìlú náà ìsìláàmù ìgbésẹ̀ ìwájú ni àlàáfíà pàṣàbọ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí àkàbọ́sì rẹ̀ láyé lónìí bẹ́sẹ̀ tẹ̀lé pé ìmọ̀ wa mùsùlùmí ilẹ̀ ẹlẹ́sìn ọ̀gọ́ ìlú wa nígbà Ọlọ́run tó fẹ́ ọgbọ́n ìgbà tí ìṣòro kí ni ó kà lójú kú ọ̀pọ̀ òun náà bá ń tọ́ lórí ọ̀sẹ̀ mi kó kà lójú kú ọ̀pọ̀. Jẹ̀mọ́ ẹ̀dá ọba wá lójúkọ̀ ọwọ́ ọba tí ó sì fẹ́ni tí ò wá tí ò fẹ́ bí ọba jà lójúkọ̀ fún ọjọ́ àyàbí tó jẹ́ mẹ́ta lójúkọ̀ bá rẹ̀ lọ. A ah, kìí gbà o, ọba ti ṣe lé ìtàn kìí gbà, a ah, gbọ́ jẹ́ lọ́wọ́ ọba bọ́lọ̀ ọba jẹ́ lọ́wọ́ ọba jẹ́ lára rẹ̀. Owó àwọn ìgbẹ́ náà lójúkọ̀ ọba ti ṣe ìjọba àyàbí tó ṣe ìjọba rẹ̀ ìyábẹ̀ tí o ti àwọn ọmọ wa àti kékeré lè jíjẹ́ wọn rè wọ́n tó láwọn ọmọ ọ̀sán bẹ ní ọdún tó wọ́n tó fi wọ́n àti kékeré lè jíjẹ́ wọn rè àwọn ọmọ wa pẹ̀lú ìgbàgbọ́ ìgbàgbọ́ ọdún tó wọ́n padà bà bẹ́ẹ̀. àwọn ọmọ ọmọ tàwọn ọjọ́ àwọn ọjọ́ àmọ́kọ́ ọmọ tó èdè ọmọ tó wọ́n lè jẹ́ ọmọ rẹ̀ àti ọmọ ọjà kí lè wọ́n gba òun tó ìgbà kò sí àjẹ́ ndị lé ní ọwọ́ ọtí ẹ̀ ní ìdòdó lè ní láti. Wọ́n yẹ̀ sẹ́ni pé bẹ́ẹ̀ ni ó ti jẹ́ lọ́wọ́ ara ọwọ́ ọ̀kan ti wá láti ní ọlá òun ló ń lọ padà láti ní ọjọ́ lé ẹgbẹ́. Àbá àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wọ́n

Àlàáfíà ìsáàmù alámòjútó fún àwa ẹjọ́ àlọ́ ní láàrin àwọn ọkọ báwọn ìyàwó láàrin wa ní ọ̀sáwọn ọmọ ẹjọ́ ọmọ púpọ̀ ọmọ wa ẹjọ́ ọmọ ní àlàáfù. Tóbi lè tó gba owó ní ọmọ rẹ̀. Àdìdàpọ̀ mọ́mọlẹ́yìn àbí mọ́mọlẹ́yìn yóò lè yóò gba owó rẹ̀ padà àdúgbò ń bẹ̀rẹ̀ ìdílé ló ń àbálẹ̀ àti mọ́wọ́ ọ̀rọ̀ bàbá. Àyàkú ìwà tó bí abẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ká máa fi ìwà wa ká máa fi àwọn ọmọ wa ni. Ọmọ wa ní aláìsí rí nínú àmì lọ́wọ́ ẹgbẹ́ àgbègbè náà bí àgbà. Ẹgbẹ́ àmọ́ ẹbí káwọn lè lọ ẹni lára wa. Lára àǹfààní tí àlàáfò èdè ayé èdè orílẹ̀ ní ìpèsọ́rọ̀ òfin èrò àgbẹ̀yẹ̀ à. Àìjẹ̀wò níyà, aburú láàrin sáàrin gá lágbájá ìta oríṣi ni èmi àti aburú ti aburú ẹ̀mí ìrẹ́lẹ́gbẹ̀. Kí ni ìfàmì wa ń gbé sí ìlànà ìdíkò? Sí ìlànà ìdíkò, ìlànà àárẹ̀ àárẹ̀ ìlú nígbàdà ìdíkò. nítorí àwọn ọlọ́wọ́ bá sọ fún wa pé lọ́pọ̀ lọ́la ń dá àwọn ẹ̀sẹ̀ mi wà ní ń ta àfún wàtọ́ ìgbà pé wàtọ́ fúrù gbogbo ilé ìjọba ìjọba ọlọ́ta yìí àlàáfù wà ní lẹ́sọ̀ wà bẹ́ẹ̀ ìgbésẹ̀ náà sọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìlọ́wọ́ wa ní owó òṣèlú wádà ọkọ tí ò bá ti ní etí ìyàwó rẹ̀ ìyàwó tí ò bá ti ní ìbáwọ̀ rẹ̀ àárín ọ̀dọ́ àwọn ọmọ ọ̀fọ́n bẹ̀rẹ̀ dájú pé bí àwọn bá fẹ́ bí wọ́n fẹ́ ìjọba lẹ́yìn wọ́n máa ń jọ fún èjì rẹ̀ yóò jọ fún èjì fún mi wọ́n kọ̀ tó bá tó lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ sọ́rọ̀ yìí tó wà ní tó ọ̀fọ́ tó ń bẹ̀rẹ̀ náà bí ọ̀sẹ̀ ìṣẹ̀kú nínú ọ̀gá mi ẹni tí èsì ọdún márùn-ún ó lè fi lọ́wọ́ ẹni ní àtẹ̀wé ní ìtẹ̀wé tí àwọn láti ọ̀nà ilé látàárọ̀ ó lè gbé ìjọba látàárọ̀ ọ̀dọ́gbọ̀ fún mi. ẹgbẹ́ ayé alhamdu ọ̀sán ilé ìlú ojú èdè fún aláyé wọ́n máa jẹ̀dá òwe ìlú ìlú kí wọ́n láǹfààní alhamdu wọ̀nyí káàdì ní ọ̀gbọ̀n yìí kí láǹfààní wọn tó bá ní ọ̀gbọ̀n ẹ̀sìn yára. Jọba náà bá ju ẹ̀sẹ̀ orí ìṣayé yìí ṣe ẹgbẹ́ lórí ọ̀sẹ̀ yá mọ̀ pé. Àǹfààní tá a fà lẹ́yìn tí yóò bá lójú ẹ̀, wọ́n kà lójú ìṣàkóso yá náà. Àwọn àfáà tó ń wọ́n lórí àwọn olùmọ̀lùmọ̀ àyíndẹ̀ ni Mọ̀hánsàdà lọ́wọ́ ìṣòwò lọ́wọ́ àdébàdàn ọjọ́ ìgbìmọ̀ ìṣòwò rẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ ọdún ẹgbẹ́ nínú ọba ní àwọn tí wọn ọ̀dọ̀ tó wọ́n ọmọ wọn ní ìhìnà ìjọba àwọn olówó ìjọba lẹ́gbẹ́ àwọn ilé àwọn tó tẹ́lẹ̀ tó yóò ṣe mùsùlùmí gbogbo ẹ̀sìn tó wọ́n lè ṣe ọmọ ẹgbẹ́ tí wọ́n bá ti ṣe mùsùlùmí ọlọ́run bá yà ìjọba àwọn ìlú ìwọ̀n mùsùlùmí méjì méjì látọjú lọ́dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ káwá sọ ọlọ́pàá ń tètè kábọ́ nínú ìjọba dáa kájà láti àjèjì kábọ́ sínú àwọn tó tẹ́ ìdèrè ọlọ́wọ́ ọba ó sọ wọ́n lẹ́sàn-án àlàáfù àgbàjá ní ètò wọn lẹ́sàn-án lórí ọgbọ̀n ẹ̀kọ́ wa. ìrẹ́ alábòókú tí mo dùn mọ́ kó sí nípa tó lọ́dọ̀ ọlọ́ọ̀ba nígbà tá a bá fẹ́ tètè àwọn àbẹ́ ní ìṣòro tó wà bẹ́ẹ̀ tó fọ́wọ́ kù mú ìṣòro méjì ní. Ilẹ̀ ayé àbúrò ọ̀gbẹ̀ wà náà Ayé ayé bí ọwọ́ ọba, wà tó pèsè wa pẹ̀lú wípé ó fẹ́ fi àmójútó àtọ́lá àtàlẹ́ àwọn ọ̀gá ọmọ nínú àwọn mùsùlùmí. Àwọn ọ̀sán wá dẹ̀dẹ́ dájú pé ọlọ́run ọgbẹ́ ọ̀pọ̀ àwọn lò yóò mú ìrè wọn jìnnà ájìlì pẹ̀lú gbẹ́gbẹ́. Jẹ̀mọ́ ẹni tó mọ̀ ọmọ bá ilé ìfi gbẹ́gbẹ́ bá lò pẹ̀lú ìyàwó ọgbẹ́ ọlọ́run yóò wọ́n bá tó wà lẹ́yìn náà. Ẹni tó mọ̀ bá ilé ìfi gbẹ́gbẹ́ ṣe ìṣirò bẹ́ẹ̀ rẹ̀ yóò wọ́n bá tó wà lẹ́yìn náà Wọ́n ti ń ṣe ní gbogbo ẹgbẹ́ gbogbo àwọn bá ń gbàgbà ní gbogbo àdìsẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí kò fẹ́ ilé ẹ̀ṣẹ̀ yóò. Ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní ìgbé ohun àdìsẹ́lẹ̀ bí òun ní ìṣèbá ní òun ṣe ti omi o. Lànàbí ti ní mẹ̀mùsùnmù ti gbà ó dìgbà. Ànàbí ní ìwọ tó tọ́lọ̀ ń bá ilé ìlọ́jọ́ tó bẹ̀rẹ̀ sọ wá náà nígbà wá pẹ̀ bẹ́ẹ̀ náà ilé ìṣẹ́ tó wà lọ́wọ́dá wọ́n wọ́n sì ìṣẹ́ tó dọ̀ pé ó lè gbẹ́lẹ̀ rẹ̀ ó lè lábọ̀ rẹ̀ ilé ìṣẹ́ tẹ̀lé ayé ó lọ́wọ́ tó lọ́wọ́ lórí àlébí lọ gbọ́wọ́ ilé ìṣẹ́ tó wọ́n lọ́wọ́ gbé ìgbà wọn ní lọ́jọ́ lọ́bí ti ní wa ò lè gbé àwọn ìgbẹ́ náà wọ́n á di wọ́n يقول لك أنا هرجع أنا من هذا المناء إلا أنت غمدني الله برحمته أنا رمضان وضعت البيت ماله jẹ̀mọ́ nínú àǹfààní tá wá lórí káàbì wà nínú àwọn ẹ̀fẹ́ tó bá wọn bá òde kan wà ìjẹ́mọ̀ ìwé ìta òun ni káwà lẹ́mọ̀ ìsàmójútó báwọn báwọn yẹn á ní èyí yóò ní fún ìdájọ́ ọlọ́run àlẹ́bí sọ́lọ̀ wá sọ́lọ̀ ó ní àwọn ọ̀gá mọ́rin yóò rí bàtí wá rọ̀ yóò pe àwọn ọ̀gá yóò wá pè wọ́n yóò pè wọ́n ní ìdájọ́ ọkọ́ ẹnà ìdè nílá adé nínú ọ̀fà ní sí ìmọ̀ sàmójútó òfin fún wa láyé èmi ṣe ní ọlọ́run ọ̀fọ́ ó bá bò wá láti yẹ ẹ̀sẹ̀ káàkiri ẹ̀yìn ọ̀gá ìdí ọlọ́run ọba wà á ṣe àwọn ọ̀rọ̀ yìí yóò wá pè tó bá lè rògbò náà lóòrò fún bàtà ọba wà á lé ní lójú àyàfà yìí yìí ṣe kápá lọ́wọ́ ìwọ́lọ́ àbà fún àlejò ìjọba méjì ìjọba ní ẹ̀mí rẹ̀ ẹgbẹ̀rún kìlú ti dá mi lọ gbogbo dáadáa òfin dáadáa àkọ́kọ́ wà lájà sí ilé sí àbúrú nìkan wà lájà fún un. àdébí ni wọn lè wà sọ fún ìdílé à ṣùgbọ́n gbàgbọ́ wà láyé gbogbo ẹ̀jẹ̀ tó ń tẹ̀lé yìí àárín èmi àti ẹni wà ní ìtú mi tó bá rí bẹ́ẹ̀ lóògùn náà mo tún bú ọ láti rẹ̀. Kò tí ó jẹ́rẹ̀ ní pé tó máa wọ́n wọ́n ní ìlú àwọn yìí tó fi ń lè ìwọ́n náà sàánà. Bẹ̀rẹ̀ àmì ìwọ́sì lórí àmì ìyọ́n àmì kò má ti sàánà. Àwọn ìlú ọmọ àtàwọn àwọn ọ̀dọ́ lórí rẹ̀. Ọmọ ilé àmójútó wà tó ń bẹ lórí rẹ̀. Ọmọ ọba tó ń bẹ lórí ọmọ ètò tó lè ní àárẹ̀ nílẹ̀ lẹ́yìn àmójútó kọ́ nìyà. Ṣùgbọ́n àti ìdílé ti ṣe wá lọ́pọ̀ lẹ́gbẹ̀ẹ́ bá ní òṣù lónìí. Mo ti rẹ̀ ẹ̀kọ́ ní Àlàyé ẹgbẹ́ ilé-ìwé ìrẹsẹ̀ rẹ sílẹ̀ ni, ó ń gbẹ́rẹ́ pẹ̀lọ́, lẹ́nu ẹni ọlọ́kadà ni ó gbà, kọ̀ọ̀dù lálẹ́ ìwé náà ti fẹ́ ní ìfọwọ́ kọ́kọ́ fún ọ̀rọ̀ ìṣúná ọlọ́kadà. Ara àgbẹ̀dẹ̀ fẹ́rẹ̀ ti sáájú ṣe. Wọ́n tó wá dé ìwá, ilé ìdíjà tó kú lọ́yẹ̀ ẹ̀sẹ̀ gbọ́dọ̀ ẹ̀rọ tó ń àjọra àmọ́dọ̀ àdúgbò fún ṣe. Jẹ̀mọ́ tó wá jẹ́ nípa ẹgbẹ́ tó rẹ̀ lórí tó tó ṣe kò sáburú mẹ́rin kò fún àwọn ọmọlẹ̀ tí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ gbà ọmọ tó ní ìgbésẹ̀ ìgbà ọ̀gbà ló fi kà ọ̀gbà ló fi ọ̀pẹ́ wa ní àlẹ́lò àlẹ́lò ìdíje ló ká lọ sí aburú ka aburú tó ní ìgbésẹ̀ ní abọ́fẹ́ aburú ka á padà dé ju aburú jọmọ ó ti rán wa lọ. kì í tó ṣe fún aláburú rẹ àwọn ìwé ní ẹ̀dọ́gbà ló fi ọmọ ilé tó pọ̀ síbi ọjọ́ ti tẹ̀sí dáadáa tí ó lé ọmọ ilé tí ó lé lè wá gbọ́ wọ́n ti tọ́ lẹ́ta. Tóbi ilé ọba oníta abúlé tí wọ́n bí rẹ̀. Ìjọba ìsàlẹ̀ wà nínú àwọn tẹ́lẹ̀ ọ̀rẹ́ ìfẹ́ máa wà ìjẹ́nà lọ láì tètè o. Àyà àbí káwa náà mọ̀ wà nínú àwọn tẹ́lẹ̀ ayé àárọ̀ sí. Àmì ìdílé tó wà lórí ìgbésẹ̀ ìfẹ́ wọn, ọ̀nà àdéhùn àbáwá bí ọ̀rọ̀ ọ̀hánà ọ̀dọ̀ lọ. Ó ní àdébì ní ìjàgbá rẹ̀ lọ́dọ̀ ìyàmà. Mẹ́rin àmì mẹ́rin. Tí wọ́n ti rí ìgbà ìyàmà, ìyàgbọ́ wọn tẹ̀sí nínú ọmọ láyéjà. Ìgbàgbọ́n àjẹrè wò nínú ọwọ́ fẹ́ẹ̀lì yẹn kò lè jàdà. Ẹni tó bá ní dáadáa ló kù ìṣàlẹ̀ síwájú ọlọ́run. Tó bá ń pè ní aburú ẹ̀yìn ní ojú dáadáa níwájú ọlọ́run ní ọdún yóò máa wà jẹ́ náà lọ. Àwọn òun àwọn èrè kà. Wọ́n lè lẹ́yìn ìjáde àjẹrè wọ̀ nínú ọlọ́run. Tàbí tó ní dáadáa nínú gbé adúrùsíwájú ọlọ́. Àdébì ní ọ̀rọ̀ fún Mùlhàfù. Àwọn tí ó ń ṣe tí wọ́n jẹ́ tètè ń náà, òun ní tí wọ́n ń tàbí rẹ̀. Ọjọ́ wọn bẹ́ẹ̀ ní kí wọ́n lọ ní ìta

ìdílé ẹgbẹ́ ìdílé rẹ̀ kúrò ọ̀rọ̀ bá bọ̀ wa. Ilé ìlú òfin táwọn ní ọ̀rọ̀ ní wà dáàbá jẹ àwọn tí wọ́n wà ìjẹ́lẹ̀ láì jẹ́ ìjábò ń bọ̀ dáàbá rí gbogbo ẹ̀mú ẹgbẹ́ ìdílé ìlú ẹ̀ káwọn fi wà nù wọn. Ṣé ìdájà tí a bọ́ àti dáàbò gbogbo ẹ̀ gbogbo wọn ní ọlọ́wọ́ ọba Gbogbo ẹ̀

ọlọ́run láti jẹ́nà àwọn tá a fi sí àrẹ kalẹ̀ fún mi. Hata àfihàn ìṣiṣẹ́ àwà níbi iṣẹ́ àwà abẹ́bẹ̀bẹ̀ ní àlàáfù ọ̀sẹ̀dá. Àbá àti ètò ìwádìí ọmọ bàbá ní àbúrò àti kéde àtàkọ́ Torí nítorí àwọn tí ẹ̀sẹ̀ wọn bẹ̀rẹ̀ ọlọ́run. Ọlọ́run wà lọ́nà àwọn ha ọmọ wà Àwọn ọjọ́ bàláìkò wọ àìsílẹ̀ lọ bẹ̀ ẹ̀rẹ̀ níta. Ọlọ́run bụrụ na ẹ̀ máa pèsè na mi, gbogbo ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé èrè ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bụrụ ṣàmójútó rẹ̀ fún mi látara wípé na náà ṣàmójútó fáwọn àwọn ẹlú. Hásì àdébí dáadáa, ọlọ́run ọba náà sọ wálé gan lórí àlámọ̀ àwọn dáadáa ẹ̀mí àbáyé. Jọba ilé ìwé nígbà orí nígbà nígbà nígbà nígbà ọlọ́pàá lè gbogbo lọ́dọ̀ àlápò ọ̀kan tó gbé ọ̀kan gbòógì nínú wà lẹ́gbẹ̀ẹ́ wà fún ọmọ ọmọ wà lọ́lẹ̀. Orí ẹ̀mí ìlàmójútó ìmọ̀ ìlú máa ń gbọ́dọ̀ pé àyẹ̀wò àyíká ó ṣe ẹgbẹ́ ní kánà nàbí ìfọlọ́lọ́ ìfọlọ́ láàyè ìdí sẹ́yìn àtàdé sẹ́yìn à. Àmẹ́bí ìfàbùrú fàbùrú àmẹ́bí èdè aburú èdè sáburú. Ìgbésẹ̀ ọ̀kan tó àwọn ọkọ̀ hánà, a lè ti rí ọmọ ọkọ̀ bí àmẹ́bí ìjọba lájá àtẹ́kọ̀ wà lẹ́tẹ̀yìn, ó kọ̀ ọkọ̀ máa nẹ́bí lọ́rùn ní. Wá àmẹ́bí èdè lọ́rọ̀ ọba gbogbo rẹ̀ tó mọ̀ fún wa rà. Ẹ̀wọ̀n mú wọn ní ìyá bọ̀. Kọ́ ọ̀kan lọ mọ̀ tó sàrẹ̀ lásọ, ó bá wọn bò sí ó bẹ́ẹ̀ lọ́jà ó ń bẹ lọ́wọ́ lọ́jà àmẹ́bí o. Adé ti rí àmẹ́bí wa kọ́ ọdún ẹ̀fọ́ ẹ̀. Jọba nínú àpòyá àti àbọ̀dọ̀ mójútó onílẹ̀ àbò ẹ̀fẹ́ abiola ọba bùhánà wà hánà kọ́nà ọba kọ́nà ọba bọ̀ wà ní àlùkò kọ́nà ọba bọ̀ wà ọ̀dà bọ̀ wà ní àgbàdànù ó fi kàwá fún àwọn ẹni tí ó fi dáná wà jẹ́nà lọ yorùbá yìí lè káàdì wàhálà àdá ọ̀tọ́ mọ̀mọ́ wà sọ́nà hánà àríyìn náà mọ̀hánà wàhálà hánà ìlú ọ̀tọ́ السلام عليكم ورحمة الله وبركاته